أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم الكرم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظن فظنك بالوقت عين الكرم na bisimilá alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah inshallah ní òní kíláàsì àdìsálàwà a máa fi ṣe ìbéèrè lọ́wọ́ àwọn ṣèkọ̀ wa kí ọlọ́run ṣe dídá rẹ̀ ní ìrọ̀rùn fún un eléyìí sì máa jẹ́ kíláàsì tí a fi mọ sórọ̀ òpin hankota máa ṣe tí ó fi di ẹ̀yìn ọdún inshallah so tí dáńsù mọ̀ bẹ̀rẹ̀ padà ní eh, kínní monday tó bá tẹ̀ ní ọdún kì í ṣe tó tẹ̀lé ọdún gangan monday tó jẹ́ ọ̀sẹ̀ kan lẹ́yìn ètò tẹ̀lé ọdún inṣàlá dáńsù tó ń jẹ́ bí ọ̀sẹ̀ méjì sísè ní ẹ̀rí ẹ̀sẹ̀ tó ń jẹ́ bí ọ̀sẹ̀ méjì sísè dáńsù eléyìí náà láàmú fi bẹ̀rẹ̀ inṣàlá ìbéèrè àkọ́kọ́ òun náà ni pé gẹ́gẹ́ a ṣe <clears throat> gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ara àwọn àwẹ̀ tí ẹ̀ máa ń gbà láti fi gbalada tó sì jẹ́ pé àwọn ẹ̀san bàǹtàbàǹtà ló wà níbẹ̀ òun náà ni àwẹ̀ yọ́mùlẹ̀ àrọ́fà bá a ṣe mọ̀ pé ti ọdún yìí bá a ṣe ń wò yóò padà bọ́ sí ìjọ Friday tọ́dún mọ́ bọ́ sí ìjọ sáwọ́dì ṣùgbọ́n pẹ̀lú àwọn nǹkan tá a ti kọ́ ní ọ̀dọ̀ yín náà ni pé mọ́ní fún gbígba àwẹ̀ ìjọ friday àbí gbígba àwẹ̀ ìjọ saturday àwa ò pé báwo la ṣe fẹ́ ṣe ti tọdún ìtàwẹ̀ yamla arafa bọ́ síjọ friday ṣé á filẹ̀ ni àbí torí mọ́nà tó ti wà ní orí ẹ̀ táwọn ní ládàpẹ̀ láníyàn tá a ti ní. tí a bá gbà àbí ìyó gbà ní àbímọ́nì ẹ̀ ò wọ ti àwẹ̀ ti yọ́mù lárọ́fà. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إلى يوم الدين أما بعد نبقى إبداع لدى الجمعة hadith wa níbẹ̀ yìí pé kí wọ́n má da rẹ̀ ojoojúmọ́ àgbà èmi kíkọ́ máa ṣẹlẹ́sì ojoojúmọ́ fún ààrẹ kan nínú àwọn hadith yẹn òun náà ni ti sahabi Abu Hurairah àbúdọ́là àná wọn sẹ́rù sahaba tí wọ́n tọ́jú anábì Muhammad sallallahu alaihi wasallam pé anábì sọ pé sallallahu alaihi wasallam la yasumanna ahadukum yawmal jumu'ati. إلا أن يصوم يوما قبله أو يوما بعده إلا في صوم كان يصومه أحدكم حديث عن صحيحين لا صوم بلفظ منه لا يصوم لا يصوم أحدكم وللنفي نافي ونا سو أسرد النهي torí pé tí wọ́n dá ni pé náà yọ ànábì kan fún àbíká má dá ọjọ́ ọjọ́ má dá láàrẹ̀ àbí ká dá rẹ̀ kan síwájú àti ká yẹn ni pé ká dá rẹ̀ síwájú ẹni tó ń jọ tó ń túmọ̀ sí pé ọjọ́ ká fi ọjọ́ àlọ́mísìn náà dá rẹ̀ wọ́n fi jẹ́ friday nìkan àwòyọ́ ọmọ bá dà àbí pé ká dá friday ká tún dá saturday kọ́ mọ̀ fi jẹ́ yí pé ọ̀kan ládàádà láwọn ẹ̀bẹ̀. ǹdọ́n àfi kí ni ẹ̀sùn àdókùn àbẹ̀ ń tọ́ báyìí pé ó tún ní ààrẹ tọ́wọ́ àsìkò oúnjẹ ọjọ́ friday onìkan ló kù. bẹ́ẹ̀ ni hadith náà tún wá nínú hadith muhammad bin muhammad bin bin abad bin jafar. wọ́n sọ pé àwọn abẹ́rẹ́ lọ́wọ́ sọ̀hárí jábìr bin abdullahi radiyallahu anhu wọn sọ̀rọ̀ sọ̀hábà wípé aka anaha rasulullah sallallahu alaihi wasallam an sawmi yawm al-jum'ati qala na'am هذا استهمى مسلم زيادة رب البيت هذا سنن الإمام النسائي رب الكعبة ابي الصحيحين اذا كان اتبع محمد آه، بن عباد بن جعفر وانا عبد الله النبي صلى الله عليه وسلم هذا جابر بن عبد الله نعم اصحاب النبي صلى الله عليه وسلم وانا انسان ابي كوكو كما دار دفايد ده وسقى النبي يعني الصحابي جابر سقى رضي الله عنه وعن سائر الصحابة نعم بين قال زيادة العزيز حديث عن الصحيحين زيادة ووا عليكم توا من سنة مسلم tí ó dá tí wọ́n dájà wá tí yàtọ̀ sí imam bukhari wọ́n ní warabbil kaaba yẹn ni pé wọ́n sọ pé bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n kọ́ pé kí wọ́n máa ورب الكعبة زيادة تتوان عليك تتوان السماء مسلمين ورب الكعبة قال عما فلا أبطل داري يبوها لا أبطل إليه يعني كعبة إيه بيسمن الإمام النسائي ورب الكعبة عما فلا أبطل كعبة بوها so lábùú lọ́kàn yàtọ̀ ń bi ziyada yìí alekun tó wà nínú sunan nínú musnad alimam nínú sahima muslim àti sunan alimam nasai ìtumọ̀ kankan náà ni lábùú lọ́kàn yàtọ̀ ntọ́ wa nù mí ntuma kaka ètò ẹ alẹ́kùtọ́ wa ń bẹ̀ náà ni pé jáde tó ń búra lọ́dọ̀ àná pé bẹ́ẹ̀ ni ọkẹ́ jáde tó ń fi mi náà pé ànábì búra àbí ẹ sọ́rí jáde búra pé bẹ́ẹ̀ ni ànábì kọ́ bẹ́ẹ̀ gbàtí wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ jáde pé ṣé anáhà rasulillah sallallahu alayhi wa sallam ansọ́ mi yára mi jumaati qala naam níbi sanna muslim alẹ́kùn wa pé wa rabbil níbi sunan alimam nasaayi wa kaabati. bẹ́ẹ̀ ni àwọn fọlá àbá búra pé ànábì máa ń kọ́ bẹ́ẹ̀ ànábì kọ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ ni hadith mi tún wá nínú sahih al-imam muslim nípa ànábì sọ́kè sallallahu alaihi wasallam àti usman al-imam al-imam an-nasa'i la takhussu laylata al-jum'ati biqiyam min bayni al-layali wa la takhussu yawm al-jum'ati. بصيام من بين من بين الأيام النبي صلى الله عليه وسلم إلا كان أحدكم إلا في صوم يصومه أحدكم النبي صلى الله عليه وسلم سنن الإمام صحيح الإمام مسلم سنن الإمام النسائي يقول أما má ṣe aláìsí ọjọ́ jùmọ̀ pẹ̀lú àwẹ̀ kan òru jùmọ̀ pẹ̀lú pé kẹ́ ẹ máa dáná ẹ sì tún máa máa dá dà láàrẹ̀ lọ́tọ̀ àfẹ́ ń tọ́jú pé ibà náà ti máa ń dà nínú ìyẹn pé náà rẹ̀ tó ti jẹ́ pé ẹ máa ń dà bẹ́ẹ̀ àsìkò ọjọ́ láti yọ sí ní àdínkù bẹ́ẹ̀ عن أم عن أم المؤمنين جويرية رضي الله عنها رضي الله عنها عن سائر أمهات المؤمنين من باقي الصحابة أن صحابي آه، أنا جويرية رضي الله عنها رضي الله عنها النبي صلى الله عليه وسلم مر بي لأن أنها مرت بها رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة وهي صائمة إذا نبي قجل دوما دوجة جمعة وهي صائمة أنسن دوي يعني كي منام مني جويرية أن دوي صلى الله عليه وسلم أمي بابي كي فقال فقال النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أصمت أمس سو دلنا يعني كي سو دلنا يعني كي جو توزي قالت لا wọn ni rárá ọ̀la ànábì sọ pé sallallahu alaihi wasallam atasumina gadan sọ̀rọ̀ dọ́ọ̀ lọ́la ìyẹn ti ń jẹ́ pé sátọ̀dẹ̀ ọ̀la tìlá wọn náà ni rárá ọ̀la rasulullah sallallahu alaihi wasallam afẹ́rẹ́ àtúnú eh, ìyẹn ni pé ànábì kọ̀ fún wa pé kí wọ́n má da ọjọ́ fáìdè gbà láàrẹ̀ nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ síwájú rẹ̀ tọ́jú ọjọ́ ọjọ́ ọjọ́ alámísì síwájú tí wọ́n ti gbọ́ tí wọ́n ti ní so ntí ọjà jáde náà àhàdìsí yìí náà ni pé kí wọn má ṣẹṣẹ láìsí ọjọ́ jùmọ pẹ̀lú ààwẹ̀ ìyẹn pé kí wọn má sọ pé wọn da jùmọ àgbà ní ààwẹ̀ torí ó tún wá nu sunan eh, al-imam al-bayhaqi rahimahullah bí hadithi yìí sọ fẹ́ni ti abad. Eh, في عباد في محمد بن عباد بن بن جعفر بأنها إيه، رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة then and so يتوتم الله زيارة الله من سنن ما بحقي أن يعني كي عن يعني يوم عن صوم يوم الجمعة تنسبت نعم أبي تعصري أبي آه، حديث أبي هريرة رضي الله عنه في آه، النبي صلى الله صلى الله عليه وسلم لا يصومن أحدكم يوم الجمعة أبي يقول من لا يصوم أحدكم يوم الجمعة a ní intanẹ́ẹ̀tì bí kọ́ náà ni pé kí wọ́n má dàgbà láàrẹ̀ kí wọ́n má dàgbà láàrẹ̀ ọ̀hún dọ́lọ́ wọn jáde níbi sunan alimọ́ ibẹ̀ hapi ayan farid ayan farid ìyẹn ni ayan farid ayọ̀ ọmọ jẹ́ mátìlì the bí sọ́ọ̀lù yìí so látara bẹ́ẹ̀ tí wọ́n gbà lórí omi ọjọ́ àwọn àdéṣe yìí ìwé náà ni pé kí wọ́n má da ọjọ́ fẹ́ dàgbà láàrẹ̀ ìmọ̀ tí wọ́n bá da ọjọ́ kan síwájú ẹ̀ tó jẹ́ yọmọ khamis so zara nahyu tí wọ́n anábì kọ fún wọn ó ti ó ti kó nù ìyẹn ni pé kò sínú àyè màá nábẹ́ ọ̀kọ̀ fún ọ̀kọ̀ fún ó ti tọ́ka gba ọjọ́ friday láàrẹ̀ nìyẹn wọ́n sì tẹ̀pá láti dájọ́ kan síwájú àbí ká gba ọjọ́ kan lẹ́yìn náà ti ń jẹ́ saturday so àdájà ní àrẹ̀ nìyẹn ìyẹn ni pé àdá friday gbà láàrẹ̀ nìyẹn. àwọn onímọ̀ wa sọ pé kí ni hikma ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àwọn làmọ́ imam الإمام البيهقي بين الإمام الماوردي الماوردي رحمه, الله الجميع رحمه الله بين الإمام ابن الصائب أتي الإمام العمراني آه، يعني نقلا عن مذهب عن مذهب الإمام الشافعي وأن sọ إن nítorí مذهب الإمام الشافعي ni pé ní tí wọ́n fi ní ká كراهية أن يدعو الصائم عن عن القيام بالوظائف المطلوبة في يوم الجمعة يوم الجمعة ìyẹn ni pé wọ́n ní ntí wọ́n ti ní ká má dáadọ́ ọjọ́ fẹ́ẹ́dẹ̀ ìgbàláwẹ̀ ni pé kọ́ má di pé ntí wọ́n ti kó ìrora rẹ̀ pé ká má gbà kọ́ má di pé tí wọ́n bá gbà èèyàn ní lè ṣe àwọn ojúṣe tó yẹ kí wọ́n ṣe lójoojúmọ́ à rẹ̀ pé lójoojúmọ́ à nínú àwọn súnà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ka sọ́ọ̀tù káf àti pé àdéhùn àdéhùn ọ̀pọ̀lọpọ̀ àná tó kọ́ àdéhùn yẹn gbà wá pọ̀ ó jẹ́ pé ó fún àwọn kí ó ṣe tí àwọn olùsẹ̀rí ẹgbẹ́ ọ̀dọ́ náà dáhàjá sọ. so bẹ́ẹ̀ ni káfíńsì mi náà sọ̀rọ̀ alánàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ kí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ alánàbí kúkọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni kí èyí tètè lọ júmọ́ ń lọ tètè wẹ̀ kó tètè lọ sí júmọ́ so kó jòkó kó kó lè ṣèṣe kó tó bá ti mú ìgbàdé kó tó bá ti sọ tí kó sì máa ń ṣètàkàtò kó máa ṣètàkàtò lè pàdé náà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ mara wọn. pẹ̀lú pé ojoojúmọ́ ọjọ́ tẹ àsìkò tẹ́ pé èèyàn máa tàhárà èèyàn máa ṣọ́ àkókò tí èèyàn lè jẹ́ ìtìjà tó lọ́nà ìfìyà bóyá náà lè fi àsìkò ń gẹ àkókò tí gbogbo tí wọn bá bẹ̀rẹ̀ tí wọn bá tọ̀rọ̀ ọlọ́run dáadáa ọlọ́run ọba gbà. ó gba àwọn nǹkan tí ó jẹ́ kí pé tí wọ́n fi ní ká má da dájú má dà lára ẹni pé kí wọ́n má jẹ́ pé àwẹ̀ wà ṣe yóò jẹ́ kéèyàn lẹ̀ láti pé kéèyàn lè ṣe ìyẹn ni pé téèyàn bá gbà rẹ̀ ó lè fa bí kí èèyàn má strong kí èèyàn lẹ̀ láti lè ṣe àwọn nǹkan wọ̀nyí. àtúnyẹ bíi madam alimami ahmed rahmatulah aljani wọ́n ní ní tí wọ́n fi ní ká má gbà ká má da ọjọ́ fàìdìgbà lára ẹ̀. ní ká má sì di pé à ń dá friday gbé tóbi ẹni pé à ń gbé tóbi lọ́nà míì pẹ̀lú pé à ń dá rẹ̀ gbá ń bẹ̀. ọ̀rọ̀ míì tí wọ́n sọ ọ́nà mọ́tò àbàdàn alimami ahmed rahmanulah wọ́n ní ká má di pé à ń kọ́sì àwọn yahood àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbé ọjọ́ kan tóbi láì ní ẹ̀rí nínú. látara bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ni pé ká mọ̀ pé yẹn ń kọ́ṣe wọn ṣèṣin ká níbi sallallahu sallam ọkọ̀ fún wọn pé láti máa kọ́ṣe àwọn yahudi àti ìyẹn tí wọ́n ń sọ̀rọ̀. ó dọ́ àwọn àhádẹ́sì àti ìtọ́wá ní tìmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ìtọ́wá níbi sahih ibn Khuzaimah rahimahullah pé ànábì sallallahu sallam náà yọ sọmọ́ ní àdókòmù yá mọ̀ ìjọba àti إلا أن يصوم قبله يوما لا يصوم إلا أن يصوم يوما قبله so àtàwọn nínú abẹ́ tó wá ń túmọ̀ gẹ́gẹ́ náà ní tọ́jú tó wá ní bí ọ̀dọ̀ níbi nípa látọ̀dọ̀ alẹ́ ọ̀dọ̀ lánàá خليفة كامل من كان من كان متطوعا من كان متطوعا فلا يصوم يوم فلا يصوم يوم الجمعة إلا يصوم يوما قبله أو يوما بعده إليه هو عن مصنف ابن أبي شيبة ابن أبي شيبة وابن أبي شيبة أنا عندي أبناء كتاب سواجو كتاب سواجو أبينا دانتو مدانا كشنا سواجو أنا وداي so ibn abi sheba kẹsẹ ibn sheba ibn abi sheba ní wọn rò pé báyà mo ṣe ń abubakar kúni abubakar ń jẹ́ abdullahi ibn muhammad ibn ni musanaf abdulrazak náà ntí àgbẹ̀yẹ̀ ń gbé kó má pé èèyàn fọ èèyàn fi ààrẹ sun ọjọ́ yẹn èèyàn fẹ́ gbọ́dọ̀ tó wúlò lápòjúwe kó wá fi ààrẹ sun ọjọ́ náà ṣùgbọ́n tó bá ti jẹ́ pé èèyàn gba ààrẹ síwájú àbọ̀dà lẹ́yìn zara tó kàrọ̀ ọ̀hà ọ̀zọ́là náà yìí so ó ti tọ́kìn ọ̀dọ̀ bákan náà nínú àwọn nínú àwọn àhàdìsí mi nínú àwọn àhàdìsí àtìkàsíwájú a rí i pé gbogbo ẹni tí ọba fẹ́ gba ọjọ́ fẹ́ láwẹ̀ẹ́ tó bá pẹ́ ààrẹ súnà kan bá fi kó ń gẹ́ rẹ̀ kọ́dà tí ọba gbà rẹ̀ síwájú tí ó sì ní gbà lẹ́yìn rẹ̀ tó bá pẹ́ kò lágbà ti bẹ̀rẹ̀ síwájú àbí kò lágbà ti bẹ̀rẹ̀ lẹ́yìn tó bá dá ọjọ́ ọ̀dà láàrẹ̀ kò sí kankan kò wọnú náhàyò kò wọnú kíkọ́ tá níbi kọ̀ fún wa sọlọ́lọ́ sọ̀nà kíkọ́ má dáfà ìdẹ̀gbẹ̀ láàrẹ̀ torí ilá fi sọ ní yasumuhu ahadukum ìtumọ̀ rẹ̀ ni àfi tó bá jẹ́ pé ó sì kó àwẹ̀ tí yẹn ń dá sí kò ń gbé àwẹ̀ tí tí a máa ń gbà ó ṣe kò ń gẹ ọjọ́ ọjọ́ friday ọjọ́ friday ọjọ́ juma ìyẹn ni pé náà àwọn ará súnà tí a máa ń gbà yẹn wọ́n bá sí kò ń gẹ ọjọ́ ọ̀hún èèyàn gbà kí èèyàn èèyàn dùn rẹ̀ ládàá. إلا في صوم يصومه أحدكم. So ṣe jẹ́ nìyẹn so látara bẹ́ẹ̀ alimami na Hazm rahman abba táwọn máa ń yìí wọ́n sọ pé kò tọ́ kí ọ̀dà rẹ̀ ọ̀dà fàìdè gbọ́lá rẹ̀ àbí kí ọ̀dà kan síwájú àbí kọ́dà rẹ̀ sí kọ́dà rẹ̀ lẹ́yìn rẹ̀ èyí pé ọjọ́ kan wájú tó ń jọ́jọ́ fàìdè ọjọ́ tọ́sídẹ̀ẹ́ kún fàìdè nù àbí kọ́dà fàìdè kó tún gba sátọ̀dẹ̀ wọ́n ní àfi kí ẹni tó bá ní ẹni tó ní ti ń gbà ní ní tí èèyàn bá sára pé àwẹ̀ àwẹ̀ ọjọ́ aráfàlà pẹ̀lú èèyàn máa ń gbà èèyàn ń gbà àwẹ̀ ọjọ́ aṣọra èèyàn ń gbà tọ́lá bọ́ sọ́kàn náà ọjọ́ àyè ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn gbà so látara bẹ́ẹ̀ ní tí ó dáa jù kéèyàn gba tí wọ́n bá fẹ́ gba friday kó gba síwájú kó gba saturday kó gba àwẹ̀ kó gba àwẹ̀ thursday kó gba thursday kó gba thursday then àbí kó gba àwẹ̀ sátọ̀dẹ̀ náà kún friday nínú kọ́ gba thursday láàwẹ̀ kún friday kọ́ fẹ́ bá àwẹ̀ rẹ̀ tí ó ṣe kó gẹ ọjọ́ arafa tó jẹ́ pé oná ní ọjọ́ tí tí ó jẹ́ pé àwa tí ọjọ́ tí ọba lọ sí hajj mùsùlùmí ni kò gba ọjọ́ ńlá rẹ̀ ó sì ní ẹ̀sán náà ọ̀nà ní ẹ̀sán náà ni pé wọ́n ti pàṣẹ tí ó ṣe síwájú àti tó ṣe sẹ́yìn tí ó ṣe lẹ́yìn rẹ̀ sọ ọdún tó ṣèwájú àtọ̀dún tí wọ́n rọ́tí ọ̀wà lẹ́yìn rẹ̀ wọ́n fi parẹ́ fún un so òun ló dájú tí èèyàn bá wà lè gba kankan síwájú èèyàn lè gba èèyàn lè gba àkínná tí ń pè èèyàn lè gba rẹ̀ níwájú èèyàn lè gba ọjọ́ àlọ́mísì wọ́n pẹ́ fẹ́ẹ́ nǹkan yẹn lè gbà kókò pọ́sibú náà kí wọ́n fi sátọ̀dẹ̀ gbà rẹ̀ torí pé sátọ̀dẹ̀ níbi eléyìí ni o torí pé sátọ̀dẹ̀ kò pọ́sibú kò tiẹ̀ pọ́sibú rárá torí pé sátọ̀dẹ̀ náà lọ́dún èèyàn fọdún bàrà èèyàn bàrà lọ́dún rárá sùn látara bẹ́ẹ̀ tó bá pé ọjọ́ ọjọ́ ìnìkan ló lè fi gbà rẹ̀ kó gbà torí pé ti àwẹ̀ aráfà ti àwọn mùsùlùmí máa ń gbà nínú àdáda wọn ni sò bẹ́ẹ̀ náà lè kí ọ̀rẹ́ tí ó bá jẹ́ ìrọ̀sùn tó bá ti kún gẹ́ lílo yẹ́wọ̀n àṣùrọ̀ àwẹ̀ ọjọ́ àṣùrọ̀ tí àwọn bá lè gba ta sùn áà ah, tí àwọn lè gba ọjọ́ kẹsàn-án tí àwọn bá lè gba ọjọ́ kọkànlá àbí so tí ẹ pé àṣùrọ̀ nìkan bá bọ́ sí Friday àbọ̀bọ̀ sátọ̀dẹ̀ gan-an kò sí tó bá dùn kékeré ọ̀dà wọn má dànù ìlàdà torí pé ọlọ́run ní kò sí gẹ̀rẹ̀ ni ó ti bí wẹ́ẹ́ tí wọ́n nú ńlá ti sọ ní yasumuhu ahadukum. káàdì mọ̀ pé lọ́dọ̀ àwọn hànàfíà àti lọ́dọ̀ àwọn màlìkíyà sàn àwọn ò tiẹ̀ rí pé àwọn oríṣi kankan pé àwọn ìtumọ̀ pé ọtọ́lọ́dọ̀ tí wọ́n kí wọ́n da àrẹ fáìdè ẹ̀yin náà fẹ́ dá àrẹ fáìdè tí wọ́n gan-an ọpẹ́ lọ́dọ̀ tiwọn nítorí pé àwọn ní ọjọ́ friday bí àwọn ọjọ́ yòókù náà ní pé ọ̀tọ̀ síra wọn lórí tí àwọn níbi bàrẹ rẹ ọjọ́ tí pẹkì wọn ní ní ọjọ́ friday so mo ti yẹ pé pé ọjọ́ alọfà kí àwọn gbà torí pé náà yìí àwọn àdìsọ wa ń ó sì ó ti jẹ́ kí ọjọ́ júmọ́ yàtọ̀ sí àwọn ọjọ́ mi yòókù tí ọtọ́ kí wọ́n bára ń bẹ̀ tí ọba sí pé súnà kan ló sì kó ń gẹ̀rẹ̀ wọn náà bá lọ́wọ́ tó nínú. bẹ́ẹ̀ náà ni ti sátọ̀dé gan-an ti sátọ̀dé ìṣẹ̀láwù ti ọ̀rọ̀ àwọn ìṣẹ̀láwù ti lẹ́yìn wà ó tún ìyàmì akọ́nitẹ́mẹ́lẹ́ lẹ́yìn ó tún ṣẹ́jú ti fúráìdì lọ torí àdéhùn sọ wá ń bẹ̀ ìyá يكون من له نتيجة آه، مسلم الإمام الإمام النسائي مسلم الإمام أحد رحمه الله وسنن الإمام النسائي بين آه، آه، سنن الإمام أبي داود عن عبد الله بن بصر عن امرأته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال لا تصوموا يوم الجمعة إلا فيما افترض عليكم بس الإمام النسائي بعدين بعدين ثاني هذه الأحاديث منسوخة من الإمام أبو داود رحمه الله عنه يقول هذا الحديث منسوخ الإمام مالك رحمه الله قال هذا الحديث هذا الحديث كاذب so الإمام النسائي ده حديث حديث يعني يعني قال ده ده من كتير قلت كم دار ساتدي كم دار دلالة لأن الإمام الإمام الإمام أبو داود يقول هو منسوخ kọ́dà tí wọ́n bá sọ pé tí wọ́n dàbí lọ́kọ̀ lè mọ̀ sí òkú mi wípé makhsus ìyẹn ni pé mukhassas ìyẹn ni pé náà ìtọ́ wà wọn àwọn àhàdìsí mi ti takhsis rẹ̀ tàbí ó ti takhsis rẹ̀ so mùràdù kankan náà dájà síbẹ̀ tẹ̀yẹ pé nasco yàtọ̀ sí takhsis so nítorí túmọ̀ sí pé bí náà ìtọ́ wà sáà bí kò ṣe rìn lẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ti padà tọ́kọ́ sí àwọn ọmọdé sátọ̀dẹ̀ lọ sí àwọn ọmọdé sátọ̀dẹ̀ gbà rẹ̀ ni ìyẹn tó bá sì dá sátọ̀dì gbà láàyè pé kò sí láì fún bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ pé násìkò gangan ni wọ́n darí pẹ̀lú àdìpé àdìpé tí wọ́n mansukh so that n túmọ̀ sí pé ìdájọ́ ti ti wá bó ṣe bí ànábì ti kọ̀ pé ká má fi sátọ̀dì gbà dà rẹ̀ ká má dà dà láàrẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀rí mi tó wá sátọ̀dì náà bí sallallahu pé àdìgbà. آه، أوان مسند الإمام أحمد رحمه الله وغيره يقول النبي صلى الله عليه وسلم يقول كان النبي صلى الله عليه وسلم يصوم السبت والأحداء ويقول هما عيد هما عيدان للمشركين وأريد أن أخالفهم أريد أن أخالفهم حديث يسير الإمام أحمد الإمام ابن أحمد الإمام أحمد رحمه الله هذا قيل هو جيد حديث من قيل ده سورة على ده أنا أنتم حديث هنا نقي أنا أم سلمة أم سلمة وأنا أنا بمن جاء فترة يوم في فترة ده أتي فرايد أتي أتي تاز أتي ساندي وما أنا سقي ọjọ́ méjèèjì yẹn ọdún kẹrìndún àwọn ẹlẹ́bọ ni wọ́n dára kiri lé ní àwọn afẹ́kàn ọmọ ìyapa wọn níbẹ̀ làwọn ti ń fi ọjọ́ méjèèjì ń bá rẹ̀ so ó sì ń so látara bẹ́ẹ̀ ni àwọn tó sọ pé tọ́kàn àdó àwọn fi di hadith yìí mú so even ní mọ́tò àbàdàn amahidul hamallah àwọn ni mi wá látọ̀dọ̀ náà amahidul hamallah pé èèyàn lè gba èèyàn lè fi sátọ̀lé balẹ̀ èèyàn kíkọ́ dàgbà lálẹ́ so. no alimọ́ àwọn ṣẹ́tẹ̀rẹ́ hàn lọ tí ok tí wọ́n tí ọmọ ìsìn bẹ́tẹ̀ pé rírà mi bẹ́tẹ̀ pé tí wọ́n gbẹ́yìn bẹ́ẹ̀ ni pé ìmọ̀ àwọn ṣẹ́tẹ̀rẹ́ pé kò dákẹ́ wọn dọ́sẹ̀ fi sátọ̀dẹ̀ gbà ṣùgbọ́n rírà yà pé kí wọ́n asram gbà látọ̀dọ̀ wọn wọn kí wọ́n asram and asram wípé ìmọ̀ àwọn ṣẹ́tẹ̀rẹ́ máa kò rí pé kò rí kí láì fi pé kí wọ́n fi sátọ̀dẹ̀ gbà rẹ̀ wọ́n ni àtọ́rọ́ tí sẹ́kítàn tèmi yà rẹ̀ pé ó tẹ̀wọ̀n nínú mọ́dà pé kọ́dà òun gan náà ni kọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ so sheikh sultan tèmíyà rahmanulah wọn ní hadithi tó wá pé hadithu eh, abdullahi bin busra ani an imrati an imratihi an an ba'da azab nabi sallallahu alaihi wasallam anna qala anna rasulullah sallallahu alaihi wasallam qala la tasumu yawm as-sabt wọn rí pé hadith yẹn wọn ní hadith yẹn wà ṣáàbù hadith yẹn wà ṣáàbù yẹn ni pé ó xaala fanta wọn sikọtu gbà wá àbí ntọ́ pé ntọ́ pé makbul hadith ni tọ́ pé ìgbàntọ́ gbà wá ó fi ya pàǹtí àwọn tó jẹ́ tó tó tó tó jẹ́ sikọt yẹn tó tí wọ́n ní wọn àwòlà mi hù al-mahfuz wa eh, ó ní ma rawahu makbul hadith mukhalifan liman huwa àwòlà mi hù wọn ni wọn àṣà ọ̀sán lẹ́nu pẹ̀lú ṣòro bẹ̀rẹ̀ níbi wọ́n sì sọ pé àwọn mọ̀nsúk àdúgbò pé násùk gánà ni pé mọ̀nsúk pé anábì ti padà gàrẹ́ padà sallallahu alaihi wasallam wọ́n á yà màkàn àti sátọ̀dé àti fáìdé ni àti sátọ̀dé ni o tí ààrẹ súnà bá bọ́ sí ọ̀kan nù ọjọ́ méjèèjì ọjọ́ yìí ẹ pé ọjọ́ tọ́tù fáìdé lọ́ bá bọ́ sí kò sí láì fi ibi kékeré ọgbà tí àwọn bá tẹ̀lé gba ara kan sí wọn lọ gba ọjọ́ kan síwájú rẹ̀ àbí kí wọ́n gba ọjọ́ kan lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ pẹ́ pẹ́ sàtẹ̀ nọ́mbà bá bọ́ sí kò sí láì fi ń bẹ́ ọlọ́run àbàlà tó ní wọn so bó ṣe jẹ́ nìyẹn so kí wọ́n má dùn ẹ̀yìn ládàá rárá o kí wọ́n má dùn ẹ̀yìn ládàá rárá wọ́n tọ́jú láàánú wọ́n tọ́jú lákùnrin lọ́sẹ̀ wọn. láyé náà ti wá ń di عمدة الأحكام هذا بحديث هذا بشرح حديثي تدبي حديثي حديث آه، أبي هريرة حديث محمد بن بن عباد بن جعفر بن ساموراي نعم ما بلغتني ف دون سيكوشن حديث يوم السبت نتدى عبد الله بن بصر عن أخته الصماء رقية الصماء so ti àdéfì mí ni ti ọjọ́ ti kánádì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń dàrẹ̀ máa fi ọjọ́ náà sàn dàrẹ̀ iná ni hunaid ọkùnrin hunaid bin khalid hunaida ah, hunaida bin khalid عن امرأته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم. So, أنا تندى على اسمها نجي على تسمع حديث يوم السبت عبد الله بن بصر مدة علاقة أختي ستة ستة ما تنجي الصماء حين سوريان مؤمن que خالته ماشي له صدات كل سنة ثلاثة دم صدات حديث كي كان النبي صلى الله عليه وسلم أو سكان يعني أنت صلى شواجه كان النبي ما شواجه ناس عندها صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يصوم ثلاثة أيام من شهر ذو الحجة ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر يعني طبعا مسنونة مسند السدد في الإمام ابن حجر في الجوادة يسنده ينتهي أتدى هنيدة هنيدة بن خالد عن عن امرأتي تدى أتدى يهوري عن بعد أزواج النبي صلى الله عليه وسلم أنت ماذا قلت منها؟ أنا بغيت منها السلام عليكم أنت جزاكم الله خير كم قبل جدا؟ مش رايح àwọn ṣe fún àdúrà tó máa ṣe lọ́dọ̀ àlejò wọn rẹ̀ pé tí màá bá mú ẹ̀wọ̀n lọ sí ìṣọ̀lá sàkópa ẹ̀wọ̀n tí wọ́n wà lọ ọ̀bẹ tó ti gbàgbé òbí tí ó lè ṣe wà nínú ọmọ ìlú kí ni wọ́n ń sọ fún lọ́dọ̀ tí kàbí ṣe ìlú tí ìkàlẹ̀ fún ọ̀gá ẹ̀fọ́ fún ọ̀sẹ̀ bíbí à. Kókó tí Imam bá di pẹ̀lú Tánlẹ̀kùn.

tó bá jẹ́ pé ìmáàmù kí wọ́n tán ṣe kó gbàtàn kí wọ́n tó pa sótọ́ kí èèyàn pa àdáni tó bá pa tiẹ̀ síwájú kí ìmáàmù tó pa tiẹ̀ kí wọ́n tó máa tó dé tiẹ̀ ẹnìkan tó wá bẹ̀rẹ̀ tiẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tí wọ́n kí wọ́n tán ṣe kó gbàtàn ṣé ẹran ẹran ilé wà náà ni àbọ̀tí di ẹran jíjẹ lásán so mo ní tọ́jú dáná àwọn onímọ̀ ni pé ẹran ilé wà náà ni torí pé imam ti kí wọn tán àti ìṣèkó bàtà wọn lọ́wọ́ alhàbù jẹ́ nínú hadith yẹn hadith yàtọ̀ hadith eh, jondo bin suleiman àti tọ́wọ́ àwọn hadith tọ́wọ́ ní tùmọ̀lẹ́ náà yàtọ̀ sí táwọn màlìkíyà sọ àwọn màlìkíyà ni ọjọ́ tí a bá ti dókímà mọ̀ pẹ̀rẹ̀ tiẹ̀ tó bá ti pa kọ́lá bí wọ́n so kì í kọ pa ẹnudẹ yàtọ̀ ẹnudẹ apàdé mo ní ọ̀rọ̀ yẹn ọlẹ wọn fẹ́ pé mo ti kí wọn tán o ti o sì ń ṣe kódà tán ṣùgbọ́n lórí pé èèyàn lè di kí mọ́mú àpẹẹrẹ mọ́mú ti á ṣe kódà tán wọ́n ti àwọn ti wọ́n ti kí wọn tán ṣe kódà ó sá èèyàn máa pé mo gbogbo ẹni tó bá ti kí wọn pẹ̀lú ìmọ̀ ẹni máa pé mo ń pẹ̀rẹ̀ kò ní ìdí kan máa na ọ̀bẹ sókè kí wọ́n máa pé mo ń pẹ̀rẹ̀ kò ní ìtumọ̀ bá ti di ẹnu sọ nkálukọ tó súnmọ́ fún wa tí wọ́n ti tó súnmọ́ ìmáàmù lórí pé ìmáàmù ah, ti dùn náà nkálukọ ti mọ̀ pé ìmáàmù ah, ti pẹ́rẹ́ nìyẹn sọ jọ́n sì máa tà náà kọ́lá ọ̀rọ̀ yẹn náà jọ́n sì máa ti ká ìmáàmù ti pẹ́rẹ́ ti kí ní so kò tí ẹ̀ pamọ́ rárá kò sọ níbi kan máa na ọ̀dọ́ sókè kẹsẹ̀ ni wọ́n ṣe ní èkó yẹn bá kẹsẹ̀ ọdẹ èkó bá ibì kan ibì kan ṣùgbọ́n àti máa ń ṣe dẹ́nu ààrẹ pé tí wọ́n ṣe ní bídíà torí pé ohun tí wọ́n fi ṣe ni pé kí wọ́n fi mọ̀ pé ìmáàmù ti pẹ́rẹ́ torí pé àwọn irú irú àsìkò aid àwọn èèyàn máa ń pọ̀ ẹlòmíràn ní láǹfààní kó súnmọ́ imam àwọn tí sọ́ọ̀fù wọn bá jẹ́ sọ́ọ̀fù asòfófò òòlà asòfófò òòlà táwọn nínú àwọn sọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó jìn sí imam wọn mọ̀ léyìn sọ kí àwọn èèyàn fi lè mọ̀ náà ẹ̀ sọ ká ká de síbẹ̀ fún wọn tí wọ́n sì lérò náà kò sí nǹkan mi tí wọ́n lérò torí kò sí tòmọ̀ kankan tayọ mẹ́ta yọ lẹ́yìn kò ní tòmọ̀ tayọ lẹ́yìn ẹ̀hẹ́ sọ ìyẹn wá lọ sọ pé bídíà kàkà báwọn ni torí ó sì mí kí n lò tó nítorí ẹ̀dá ń darí pé tí tí wọn bá ṣe báwọn ó lè má mà pé wọn ò tẹ̀ pẹ́ àtọ̀ sí ní ọ̀sìn àti òṣìṣẹ́ pé wọn wà náà tó súnmọ́ ìmọ̀ so ọlọ́run bá lọ́nà sọ òun bá wà pé kése pé kàkà wọn níbi súnmọ́ níbi Muhammad sallallahu alaihi wasallam tó ní kí n ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àǹtá ìtọ́jú ẹni ni pé níbi ìtẹ́rẹ́ níbi kọ́ṣà yìí ni pé àwọn èèyàn náà ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé kí wọ́n fi lè rí àyè sì ṣàlàyé pé ìmáàmù ṣe kí ni o wọ́n ti bí ara o ẹ̀yìn tó kálukú náà máa dùn tẹ̀lé àwọn àbàlà tó ní náà. rárá èyàn bẹ lẹ́yìn òṣètò ẹ pé wọn bá wọn ní àjọ kan ní o sí pé wọn ṣe ń na ọbẹ sókè o èyàn ni ó tọ́jú bídíà pé kínní pé báyà ìrìn abẹ́ sókè wọn sọ pé abẹ́ kínní kan ní ṣẹlẹ̀ abẹ́ ìmáàmù ní ṣẹlẹ̀ kankan máa so àbí ìyẹn ni ò dáa so ó ti ní nǹkan mìíràn nìyẹn náà ọ̀nà ọ̀dàdà tó ní ìmọ̀. ọkàn fún ìwà náà ètò bẹ́tà ti dáná òbí náà ṣàdé ní owó ètò inú skul pẹ̀lú mọ́ṣáṣí náà láìpẹ́ ní lọ́nà tí wọ́n lè tí wọ́n lè fi jáwé. ṣé sábẹ́ pé ẹgbẹ́ mọ́ṣáṣí wọn wà ebi ní mọ́ṣáṣí náà ti inú mọ́ṣáṣí wọn skul yẹn àjọ sí so ó dáńtọ́ láti lọ mọ́ṣáṣí ń bẹ̀rẹ̀ bá sùn mọ́ mọ́ṣáṣí tọ́jọ́ tọ́ tọ́tẹ́ àti lè ṣe jámọ̀ ọba ti ṣẹlẹ̀ ọba ti rọ̀ èèyàn lè ṣe jámọ̀ èèyàn ò èèyàn ò ṣe jámọ̀ kì í ṣe pé àwọn tó lẹ́tọ̀ọ́ sí ni àwọn tí lẹ́yìn bá sùn àwọn tí lẹ́yìn sùn máa sáà sí àbí àwọn tí lẹ́yìn sùn máa sẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ sí rárá náà sẹ́ pé máa sáà sí dànù ṣùgbọ́n ẹni tọ́lẹ́ pé wọ́n rí jẹ́ pé kì sí wọn lọ wọ́n kà kí lé bẹ́ẹ̀ ni excuse kan bẹ́ẹ̀ rẹ̀ ń tàn wọn àbí àkàlà nǹkan sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ kọ́ lábẹ́ fún ọ̀dọ́ ṣèlú mùsùlùmí bẹ́ẹ̀ rẹ̀ ń tàn wọn àbí kankan àbí kankan sára ilé kò jẹ́ kó lọ kí jama wọn ò ní ṣe jámọ̀ kò ní ṣe jámọ̀ láàrin àwọn méjì kankan torí pé n tí wọ́n fi lẹ́kọ̀ọ́ ṣe jámọ̀ so kò kán kò jáde lọ sí kò jáde lọ kírun mẹ́ta ṣáṣá so yóò kírun kankan lákòókò rẹ̀ ni lórí ẹ̀ náà ní irú àwọn obìnrin lọ́yẹ pé jama ọ̀sán rẹ̀ lọ́yẹ wọn wọ́n ti ọ̀kọ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba irú àwọn yẹn lẹ́nu àwọn tó bá rẹ̀ káàdọ̀ jẹ́ kó lè jáde wá kí jọ́nà kọ́nà kó sọ àwọn ọ̀dọ̀ alẹ́ kọ́kọ́ lọ́rọ̀ fún wa ojú mi sí mi tí àwọn yẹn wọ́n mọ̀ kí wọn lásìkò rẹ̀ wọ́n kí wọn kọ̀ọ̀kan lásìkò rẹ̀ wọ́n kí kọ̀ọ̀kan lásìkò rẹ̀ torí pé àìlú àti tí wọ́n tí a lè fi kírun lójú màpá lákòókò rẹ̀ tó bá ṣẹlẹ̀ ọ̀nà àbí hekima ti mẹ́lẹ̀ ọ̀nà àmàṣàkọ ọ̀nà àmàṣàkọ so àmàṣàkọ yẹn sì rè ẹni wàhálà àbí ìnira tó lè ṣẹlẹ̀ ṣe ń tẹ́wọ́ àwọn amásájú kó lọ́dẹ́ kó tó padà ní òjò tó tó ṣe tiẹ̀tiẹ̀ tó tó ẹ̀rí à so kò sí fẹ́ni tẹ́ pé kò ti jẹ́ dẹ́wọ́n sọ́sọ́sọ́ so látara bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní sí jámọ̀tò ẹ̀kọ́ bá àwọn bẹ́ẹ̀ o. ما بنات منه C'est quoi ça هناك قد يدلون الحمد لله أنا مكايت الجنة لوني ما عندها لسه kì í ní ká ṣe tó dán bá dáadáa o ní ká ṣe láyé kọjá wà lórí káwọn láyé wa ọjọ́ ṣe láyé pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ṣọ́ọ̀tọ̀ bọ̀ àti ìmọ̀lẹ̀ òdodo àti ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ní ọjọ́ ṣe pẹ̀lú ìdódédé ọjọ́ ṣe pẹ̀lú àlàáfíà alafia àti ọjọ́ ṣe pẹ̀lú alziki aláàlú tó bẹ̀rẹ̀ tó pọ̀ pọ̀líkà ní ọjọ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ tó mẹ́rin lórí dáadáa ó kí apàdé láyọ̀ apàdé dáadáa ní táàmù tí wọ́n ti rí fúnra wọn mọ́ndé lẹ́yìn mọ́ndé tó tẹ̀lé tọdún tí n tó wọn ti pé ọ̀sẹ̀ bíbí ti sinmi ẹ̀ ní ṣàlàtà láwọn padàpadà tí a fi bẹ̀rẹ̀ náà ní ìdánilẹ́kọ̀ọ́ bí fíkẹ́ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọjà fíkẹ́ mẹ́jọ náà kò ṣe náà ní tá bá ń tà sọ tá a ṣe àti tí à ń kà ní tá à ń kọ́ra àwọn sọ kọ́ra ń kọjú kọjú tòótọ́ láwọn ọ̀dà nìkan n kò sí gbàdẹ́ sí sọ́nà kan kò sí fàtú tó fà انحس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى